بسم الله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه لبارك كاكا كي إني رمضان المبوان كا 1439 مشي نيو شكالو نلوغو يومي ب 2018 سورة النساء آية كوغل أقوان بك الله تعالى كما كيا أيها الذين آمنوا أمكم دي إيمانك وجوه لا يحل لكم إلا بأمنوا أن ترثوا النساء كرها تركم يجمعوا ببلا أجاتتم إلا بأمنكم يجمعوا ببلا أجاتتم تدعوا معين يقبلي يقبزامني مالي ما شاهدوا ببلا يجمعوا على أجاتتم أيجوا أكيكوا ma kpunu bile ikpe ma ye ugwu ma kuma kpe alkur'an ya ce duwa ka gini abu a ma ŋo ni nukweta ẹn du kuma kele ne kẹlẹ ŋo ni ju pe ŋo tugbe kuma dungo no bile ama abe gide yi abu ama maadunubule kpɛ ɛŋugu wala taadulu hunna yanni mɛ ki kpɔna nyumani fa e kpɔna yaa bɔ bilɛ lɛnu litɛzahabu bi baawudi ma aate tumu hunna ɛŋu ɛbɔ kumɛ seŋu ma maate ne kɔalu mɛ ki hana ma kumɛ kuma gba ila wuli kekɛ ki a jɛŋu mɛ ka kumɛ gbɛŋu kumɛ seŋu ma. an ya'tina bi fahishatin mubayyinah shan kuma aliya kwa abu tabu ya yi gidi shan kuma abu tabu ce ki mu ya je to oda aka gini yan mai ma na shi ne ki gbamu min ta kuma alu shan kuma bulan ya tabu shi ko bulan àdínà bàpá dìde yúgbò lè fẹ́lẹ̀ kékeré nú ìdí àmú lè fẹ́ owó ìpìlẹ̀ pa kó ṣáká ọ̀rá yọ wa mọ́gàgí ní olóbulẹ̀ kì nọ́kọ́ ìyá ọkọ̀ jẹ́ ṣẹ́un kì í mú kùmáyà ṣẹ̀ṣẹ̀ lé àwọn bá alukọ̀ọ̀dà ọjọ́ tó ájìrà kí ní máa ọ̀rẹ̀ wà níjọ́ ọgbáhùn oyi akuta búlẹ́kì ní àti yí ọ̀lílẹ̀ ẹni alẹ́bọ́ lílẹ́yìn ní abájọ ẹnẹ́dú lè bọ́ lálẹ́yìn ní abájọ ilẹ̀ tó dẹ́hùn ábìmọ̀dọ̀ dàyẹ ọjọ́ ẹnẹ́dú kì á lè bọ́n tọ́ nígbà aláwọ̀ tàbárakà wata ala yẹ́nìyí ẹnẹ́dì máa nọkọ dáńgínà àdáníyà tìjìnà ẹnì tàlẹ̀dẹ̀ ní màá wù

tureja ka ní ọkọ̀ gẹ́gẹ́ mama medan mlpo máa ẹmú tọ ọ̀yẹ̀ká ẹṣẹ́ ìhùn ọmọ ẹ̀kọ́ gba kàbú yóò kòrò máa ẹ̀kọ́ lọ́dún lọ ìkòjì ẹ̀dẹ̀múnẹ̀ kẹ́dà fún ẹyájọ́ kí ẹ ń dé kẹmà ìkòjì máa gbà nà wọn tí abútabútse ṣe tákà jẹun àkọmọdún tó lóhùn yìí nga mune ne bayi ko ma ke ma de la lo ma la le lu ti ma ita lu gwene lenu e mo ki awo no un de ki ma e ko du nga ma ai e ko ya ja ma gba ma da tu ki chemu mu ne nu ido ha ma do ha ma du ye so ola olubule nya chapter ta ki yengo amoto be gbele ko ne na le dere mu da ya yene

ẹ̀hùn kọkù ìwọ̀n aléjìdí àgínihí òdàṣí kàmàdàṣí òǹdè hùrí àṣíkàkúgbòkì yọ́kọkù ọmọ́mì ní hùkú rẹ̀ takẹ́gà bọ́ ma wọ́n dákàpá àtòkòrò tẹ́ ma bọ́ọ̀lù àti ma wọ́n yẹ́wé rẹ̀ kí ọlọ́pàá àdídọ́gọ́yìní gbòmúnẹ̀ kpogi ihe lulẹ̀ lula ajé yá ọmọlẹ́gà ohun ma rọ́kọ́bà ohun ma tí ilé ma lẹ́já ilé dọ̀dọ̀dì ma kó ṣe lè ohun ma lúkò tí ma lè ṣájáde tí ilé ohun ma gbọ́gbà ti yé wòye ọmọlẹ́gà mẹ́wò kana agatu mu nkun shafudabu agatu le noma kito kolo ya mete ihan yi biyu madu kwa nai to de biya me kun jalo itali yo la madi dimin ala ada me itali yo la madi dimin na nyoli leba oyomudwa eni me ki je mu ogu onobule me mamda ce hmm? ni kini robule cho yubu chen kumudu yere down robule chen ka chogbe eliku chen ka chogbe eliku ko ya riju ni kemi iye kudapa ki itashipa hmm iye kudapa ki ida ida ida kuma chile ki shipa echini ki kolan eh mo ikoma bu yukulu amira ti bwana ti bwana ni tamuto birijuwa elu ya bọ̀mọ́ mi bídá ìdálò mi adó náà ní tí haramu tí a dínú islam ọ̀tọ̀ nígbìdẹ̀ igá lágbà àmá ibi ẹni àdínú islam ọya ugbo ìdúbà ibi ẹni àmá ikìdí ẹni ọlá ti kẹrẹ ha ẹnkọjọ́ kàírẹ̀ ẹnkọjọ́ akíní ti kanyị alụta ọgba agbaghị ọkarata iji ọgbaa, ma ya cholinwa amaghị aka matụgwe ka nne m ma anya cholinwa ịba ya ekogwu ẹ eh, akwa ya kogwu nyome iji tọgbalụ ya anya cholinwa abụbụla ka abụbụla ka m ya ya abụghị ma anya choli ọyọ ma ya idehụ m ina bugi don maki ce lihowe mu'akkatan temporarily ina bugi don maki ma ce lihowe mu'abadan permanently gbegbele ibuka ce lihowe ma ce enuman akowe ka towe ka buka ce lihowe ma ce enuman ogbegbele ga ma ne mani ngba beji ti mu'akkatan dada oya ene mune kine gugulu wa bayo haramu ti ora re mo kene oko mu da li ku abayo ebe ka kini oko nko abayo to ona mubi ehini kinema igide ti mu akatande amaghị iwe ogbigbele nke na ọdụghị ihe abalị gị n'ihewe ogbigbele na ọdụghị ihe abalị gị n'ihewe tọge na elege egbadoka aya ahịa ekedogalele anya chebe ya na be gichiri hole amaghị ihe ka ojii na-agbaghị ochi ọya ugwu edu islam iruchighara anwụ ogenele onenigi nọ ya meji kwọlọpụkete amama ya ninata onechinigi nnema because amaya ninata meji na ajukwuru kuran enihi igbo ka anya kerebe ọgba enihi chenku mudigigi ma na ike ekwojukwuru dama onukete imde jijima wa an tajma'u bayna al-ukhtayn imde jijima nga ko yuko da ma onu kete as oya eni gide pe ni amani na tai abeka ma na tai abeka ma ni yi take mi jijima ko yuko ro amiri oguyo pamiri akikele amani na ta abeka amiri oguyo pamiri akikele amana ta abeka kine uguma je kene kete kinne ma haramu ni amma can kuka we kuka mudaru. daru kiache ha ndabale ga unu chokene kiji je bi ana ke mama yun kujile ndu kemda wukulu ya yi don turu e pe ni yudu me mudaru take ya ne ni gide iche laba chokene yudu ko ga mudu gide ye da mudu to mem mem lawo ni

kekele wọn débi ma ní ìnàta kamilẹ̀ dọ́ ẹ̀tọ́rọ̀ gẹ́nu ma mi umu kultu mu ọdún anébi dọ́ yàn ẹ́nẹ́kẹ́tẹ́ a máa ní ìnàta méjì ìkún ẹ́nẹ́kẹ́tẹ́ ẹnẹ́ka lèkú wọ́n mú múnẹ̀ dúnyẹ̀ wọn kẹgbà kú ọ̀kẹ́ mú mọ́lú ẹ̀lẹ́kú tọ́ ó yẹ àmì abájọ iṣẹ́ ń kẹ́ ọ́ wani ratibu minata ya kai sa ngo ego ige ne yele yin budu le le ko ya ya ka baga amaka do mun ngale ngale aliko to tira ban la nabi sallallahu alaihi wa sallama ise shaban le o ya owu edu oje atiti islam tin ya ayyuha alladhina amanu karuha meki noya aliju idujengugu ujatin wala ta'duduhunna ma hana bubule nifa litadhabu bi ba'd ma atitumuhunna en kumechuma matini qalu ma hana man illa yatina bi anabukuma kechuma matini sabuta bile ŋa kini ala abuta bue gide ba islam tɔlɔri ti didi min kuno bile ki bu kolo ki ɲajɔ kɔ alikum wa ashiru hunna bil ma'ruf mɛli kpama alijɔ mɛmɛlɛ ɛɛ eh, mɛli kpama alijɔ mɛmɛlɛ mɛsali mi ma alijɔ mɛmɛlɛ fa in kɛri tumu hunna itsu fɛnɛ kumɛ ma ono bile kɔkɔ nku ŋɔjɔ akini mɛli kpama alijɔ mɛmɛlɛ وعاشرهن بالمعروف مديكي توما مديكي توما لاشين مديكي يوما دو ده فريمان فإن كرهتموهن يا تكوني لكم يا تكوني كي كمارو ميجون كمارو ميجون كمنن وفاسا an takrahu shay'an en ka don muka me ma ni wa yaj'al Allah fihi khairan katira ojo ya mal hir duto olope mi ma da nete al mi ji al kabu ya ji gbilele amma ene gi enu otila yi otila ma na ya nọ la ọjẹ kaka kò máa ti ọrùn bilẹ taki ya nọ kọ gbòmù nẹ máa yẹ ńlá sọjẹ ká sọjẹ ká máa yẹ ńlá ti dọmọ ẹni sẹbọ máa yẹ ńlá ti dọmọ máa ní iye lẹ ti tako nǹkan ọmọ ọmọ ní kíkò jẹ ìní òkúta ọlọpù máa dúdú hù kùmà wọn jẹ ńlá bóbulà ńlọ ti taki ní kíkì nọ kọ gbòmù nẹ sọ àmẹwọn lẹkùn máa ṣe ibà ìṣẹbọ máa ti dọmọ. ọdọ ọjọ́ ọdún akọmọ̀ṣẹ́ gabánilẹ́dún ọjọ́ àkíní mẹ́ẹ̀nẹ́ mẹ́múdúnẹ́ fẹ̀yìnkẹrù ìjọmọ̀húnnà imam dára méjúkù mẹ́ẹ̀nẹ́n fàásá ń ṣe ẹun kàmẹ́má níjú níhà ìkà ní wẹ́yẹ́jẹ́ alọ́láwọ́ fi hairan kẹsíra inibi kuma ndepe ẹ̀ ndẹ́pẹ́ máa ní ẹgbàkọ́ máyùbí aka ẹgbọ́ta nù torí wọn kẹ̀nù láyé ṣe aka gbọ́lọ̀ e lẹ́nu máyùbí aka ẹ̀ka gbọ́n ẹgbàkọ́ e láyé ápò ẹ̀pẹ́ lẹ́ka sí ni kìsà mọ́lámẹ́ pọ̀ níbi ni wẹ́ ní ṣàdó ọlá ní ẹgbàlẹ́sàkẹ́ yẹn agbọ́ lé láti gìlì ẹnẹ bíbí ẹnẹ aláṣí ẹnẹ ògùnmùta àmáyẹlú nẹ àmáṣọ́bùkú nẹ kàmẹ́jọ́

kini bala ma yu ati akogele ne ne mama ti ati akalu ke mama ti ede woni kirira ayro le kide yin durma o ta ya ka ga ke mdale yu e ba on gun go ichok ne aki go afi o gele se ne benen jin cha je o kinokom iyo nga ya no koma eni hi na buta bu ne ji o e ba ho ko ele ku bi o emegba akụkọ nkwụ etinye emegba akụkọ nkwụ dị tinye marụta na ele ịgba nwoke ele ekwu machala ala ga n'ụlọ bụla gwụ ọdụ ka inwe gwụ ọdụ ekeji uwe ichi ọdụ ka ya na ya gwụ ka kali ọdụ kali anya

ya kọ ma lóge anya ní ìkókí ya ní ihe onye ànìkí ọkọlẹ́ onye ànìkí gbọ́ àmọ́mọ́ okòrò ní mẹ́àkámọ́ mímẹ́kúmẹ́ ní dáàmà mẹ́fẹ̀dẹ́ nẹ́mẹ́lẹ́ ṣìdúró mẹ́fẹ̀dẹ́ wọn lẹ́mẹ̀ẹ́ tòmàtò yẹ́kẹ́ yọ yìí wọ́n wọ́n méjì wọ́n èèyàn ẹ̀ ọkẹ́lẹ́ àmọ́mọ́ àwọn ọmọ ẹ̀ẹ́nẹ̀gẹ̀ ẹ̀ẹ́nẹ̀ẹ̀ ama gị bo responsibility matere ama tu ko e ma digita mo me obi eyi eni e na abu ngbe gbe amo mi npa ta e. ya amo ya amu ne ama kini raba mo me ma ku yoru ni ayalali en ku me matini ni wa yaj'alullahu fihi khairan وإن أردتم استبدال زوج مكان زوج وآتيتم إحداهن قنطارا نعم فلا تأخذوا منه شيئا أتأخذونه بهتانا وإثما مبينا وإن أردتم استبدال زوج إيه تكون kuma etene kuma do ya kwalo me kana zawjin kuma du wenga wa ya umune to du uzurika islam islam ngomu du aka kini ma kwalo ya islam ga ku ele ma ne kadi yen wengo ne kadi ele leba wo ni ngo kwalo goze ni kidu mna amanyu gen emda ni kidu ka ku ke du mna agwe ama kwalo le da ipalo e gede isi echini e ewa e, e, ya kere yuli echini karol abụọ yigidokolo echini tinu gbalụ nke nu shogala islam kaniva eni metini kpọ ikpalọ wa ataitum ihdahunna kinqaran me amoko ewoji tabali tabali kunu ka ihuma mene dokolo ime yani tabali tabali me enga anọ ikpalọ ha enga anọ ha ìṣọ̀wọ́wọ́ àmì dẹ̀lìlì kìníkì náà yí pàlọ́wà ọwọ́ ǹkì kí àmì dẹ̀lìlì kìníkì náà yí pàlọ́wà ó kàyùn tí àkíní ọyàwẹ́ ìjọ mẹ́ abọ́yàwẹ́ ẹjọ́ ẹ̀rọ hẹ́ẹ̀kì ma nelun kele malikadi ohun odu allah tabaraka wa ta'ala yani mami mami zabidwe ekini ki matono e kedu ka ku ha moya melele kedu muna agwegu anu bilege mainihi oya maja ka ju elen une une kini ki paloya ko shenki maju elen kenya kpalọ ta negi gokolo yi imdakanya tọ ha tabali ee ogwugwu ije ma tọ ma te ejaka n'ime oye ele oge kile bọta yehu ile bọọlụ e aṅụ ha ṅụ aghara tinyo e ya mẹsìnì kí yá nẹ̀kú mẹsì àríjìmẹsì kọ́lá mẹ́yẹ ẹmọ́rẹ́ ní ẹgbàdẹ́gbàdú ọ̀la alẹ́gbọ́lá adú ẹkú bàbá mi tọ́n ẹkú màmá mi tọ́n ẹkú àmá mi tọ́n nùgbùn gòkòlò tẹ họ́ọ̀tù tẹ́ ẹgbàdú ẹ̀yìn àlèhèrè déhùn àkàlèhèrè má déhùn ní wẹ́ẹ̀lì tíyìn wẹ́ẹ̀lulu omi lè tíyìn omi lulu yọ ẹ̀wọ́kú ọmọ àjàkà ní kíkà wọ́n àkíní ẹ̀nùmúnà adúwánú òun ìdé ẹjí ní sàlẹ̀mí kí á ló àkíkò àjàkà gbẹ́gálà kẹ ẹ má yẹ yín ẹ̀yẹ wọ́ ẹ̀wọ́n ti yẹ rọ̀lá káàmà kẹrọ kọ́ wọn lámà dọ́là máa yọ yán ni torí àkànyẹ ní gbogbo kòlò àbẹ̀kí nítorí húzùrí alìmíhùn ti ẹmẹ́nàmúnẹ̀dọ́wà islam hún lába ọgẹ́nẹ̀gẹ́dẹ́ àmá fọláta àkùzù mínú ṣe à ihe ń dúkẹ̀ tí ó ń gbakúṣáká máa ní martin kẹgbìrú dàbí ẹgbẹ̀rún dàbí àtà àkùzù na gbogbo tánà ẹ̀wọ̀n yá mẹ́wọ̀n kẹ̀ tí ó ń gbà dàbí ojá aláṣí ọ̀ alèyé ìjúgede ìmáṣe léwé dọ́wọ́ alèyé ìjúgede ní ìyàtí hàn ní àṣẹrọ̀ lánà ìyànàmẹ̀ ìyànàmẹ̀ lò wọ́n lámẹ́ àyà lò ẹ àwọn ẹ̀nà olùkùn ẹ̀ṣin ẹlẹ́lẹ́kẹ́ ń kọ́ tó má ṣàbánilẹ́nu tó dábánilẹ́ ń máa tìní ẹ̀hùn dúkẹ́ ti wọ́n yà tìní kó máa pẹ́rù ń mà ọ̀nà yíwa sẹ́yìn sábẹ̀k yẹ́nì mati ni turuku ma karun ma inenwe ki ce rusili ga rusili ọgọ́kọ̀ na alú ní yọ́ na ti adẹ́mù sí ilé ẹ̀rù sí ilé yìí ya nẹ́yìn èkìdẹ́ mọ́ kìí àkí ní yìí ẹbàkẹ́ ṣe mí takọ̀lọ́kọ̀ kọ́ yà tákì àánú yìí àmẹ́wọn gílẹ̀ dúkà kúchaka ṣe ìṣẹ̀dá àti ìgbàmàdẹ́ ṣeun kà dárú yàbá àmẹ́wọn gílẹ̀ màálù kúchaka ẹ̀ ṣeun gbàgídẹ́ yìí ima domon kokon kiyan <laughs> okoko ya ale be ki inu jitanu apati ima domon okoko ya inu jitanu upu ima domon okoko ya be ki inu jitanu ukulu wali ma ya ma mudwan okoko ya ya mayan okoko ya ya inu jitanu baina mengile kwa kushakaba madi class daro kokko ya nyawa

tɔɔli kakuma an ka nɛba idɔmɔnu because maa n y'a confirm a mɛ n ile ma de sadaki tiɲɛ kan a mɛ n ile ma de sadaki yɛn wɛ kɛ tiw tɔ automatically n ile emu dabi akɛrɛ bo yɛ tiɲɛ kisi o yun kɛ a ŋɔni nɔ kɔɔkɛ ni ɔ da a dɔmɔ kɛ a dɛmɛ olu ko o ma la because maa yi ni alikuluku ɛ tɔlɔkɔtun la arɔja asafi ha tiɲɛ kolo bila yɛn kɛ nɔ kɔɔkɛ ni olùbìlẹ̀ lẹ́yìn nọ̀dà kí ti a kuma dabi ŋun nɔkɔ dɛ mun ne kuma dabi ŋun kumaru jɔ kɛ o kɛlɛ ɛn du kɔ kɔn ya tiɲɛ bako caka o da amudu hati mɛ kɔn lɛ ko da tiɲɛ to a kama da ye a ti bɛ e wala o ye kɔli dɛ o jɔ a kini mɛ mɛ ŋ'i ba o jɛ a la ti wa k'e fa ta a fudu na hu وكيف تأخذونه وقد أفضى بعضكم إلى بعض وأخذن منكم ميثاقا غليظا tumaini aya gida yake akola ki wa ataitum ihdahuna kintor be moko illi be mdumuno blei ayni ayale imdunga kinhi sadaki idumuno ble abdu gidek be mukadeba ichebe nengsin no aliko sayyidina umar ishahana sadaki du tabali tabali en kuma shi mulu bule inna na tabali tabali ki ajengo awiri ti aba ma gbadu ebo alu ishahana aliko hatama shini hadithi kiwa sayyidina umar radiyallahu radiyallahu ta'ala anhu kiyaga kini ah, sadaki kuma du ala la taghalu fi sadaki nisa' aliko ko da yake da hadisi lafi hadisi sahihi ne shi na'am hadisi la tirmidhi yana hadisi sahihi ne shi eh, tirmidhi yana hadisi fayyulu ne shi annabi sallallahu alaihi wa sallam ainihi me ki bu fati sadaka abu bulen sanna umar wa qala lam in me ki bu fati sadaka abu bulen to do fa inna law kanat mafrumatan in fi dunya ene jangi muden yi ne kan shi ehilai aw taqwa inda allah bakan ko jomi shi to kana aulakum biha nabi sallallahu alaihi wasallam tene ki tukwe ki ma ti yine le abe ko lu ko yole ba tuli pa ku sha nabi sallallahu alaihi wasallam laile tudale ni ma zaka rasulullah sallallahu alaihi wasallam imra'atan min nisaihi inu alibi onu sojo amo ya nkine idi sadai ki ma wala usdikat imra'at min banatihi sadaki amo man kuma du ma akthara min isnati asharata ukiya iya nana lewi ukiya me gwejidun وإن كان رجل ليبتلى بصدقة مرأته حتى يكون لها عداوة في نفسه أنا كان كيمي سداك دو تاتي سداك لك ما تجمعون كي دو أوجي أوجي إمام دني هاي تون بتيولا أدمنا أدمنا يا إمام فابي إمام ما دي دنيا نبان لن لكن حديثك كي واقع كني سنة عمر idago adised a akwala oji sadaki eliku ركب عمر رضي بن الخطاب منبر رسول الله صلى الله عليه وسلم ثم قال ايها الناس انا مامون ما اكثاركم في سلوك النساء ابل دغم بتمار صداك غابو بلا تبالكي وقد كان رسول الله صلى الله عليه وسلم عن ابن جوجو واصحابه با من صحابه إنما الصدقات فيما بينهم صداك ما كما شادو بو ما شاوري 400 درهم شي درهم دي المال درهم دي المال لك داي تشلي بولا ربو دينار هيك جا كذا من اباجو ايدو فما دون ذلك ما يمكن يات درهم دي المال عليكم ولو كان الاكثار في ذلك تقوى الله او كرامه يعني ما شاكنه ki sadaki dutabale leki mudemu ko jo kangi aba kangi yene kangi salam tasbikuhum ilayha isha mai mangu modo banga ni kwa misahabe mu rale ni fa ma arifanna ma zada rajulun fi sadaki imratin ala 400 dirhamin eni umumo ne du ki sadaki kwa zamana nibi a kuma shairi kuma sadaki lewi dirhamin dilmel dun ani tagi ko tane koji oji mumbari thumma nazala fa ataradathu imra'at min quraish ulu bilaka wa challenge yigo umar yani wa umar amir al almu'minin wa abu jama bapa nahaita an-nas an yazidu an-nisaa sadaqihim ala 400 dirham wa hana mun ka kini ma kidi sadaqi le gudira mi de limela duni ni ba yani iyo nkale eto wee ala allahu ka anyị qur'ani nka gịnị wa ataitum ihdahunna fintọrọ aya dị na abanele ojú akini mẹlẹga mọkọ ẹwọ yìí nana nana nana gbẹ mẹmkọ ebo bẹlẹ mẹ ìhà eré kọmẹtsẹ mẹ ọjọ kakọkọ na ọkọ kì nana gbẹ wẹ anyị ahịa ọmọ mayin yɛrɛ lɛ sɛnɛ ɔmɔdé yɛ ni alahuma kufurɔn ɔjɔ o kɛ mudubaŋo kulu naasi afuka hamin umar kaa ne duwe na birigiti umar dunkolo bilagɛdɛ ni ke challenge nkui hu jama milagɛdɛ yi sɛ ne duwe na na birigiti umar taki mu da biyu bi da muta gumun bari yɛ ni kuntu na haitu kuma an tazidu nisa fi sadaki hin ala arba'amiya dirham omi uca hana mɛ yakini sadaki kuma dunga mɔ ya mɛ kili gudiri ami faman sha'a an yu'ti min malihi ma ahabba ene duki no ko ki atini dungo ya ki ane abdu kireju million mun du kireju abdu kinana kade ekun shajo mari nti gano o mi ole mi ko jime aleko hadith girei aini isnadun shi isnadin isnaduhu jayyidun qawi isnadun tinyo jenu kwayo amma shabala ngideni waziko na agbo ba ya chikara to gbe hun hadith gidai ye 2005 udu chi wazi eh ye 2005 udu hadith gidai chi wazi ejerudu anpa a wazi sepa adojo kadomo aki mutemaru mi ye ina hadith gumemda ya gere ba ẹnu láfíà nípa níyàn kàmáàdù síwáàzì náà kàkàbálẹ́kú yẹn àgẹ́lẹ̀ yẹ́tọ̀ ugbòhùn níke líkàkọ́ láhíà àbọ̀yọ̀ níta inú gaskiya amanayen kan ama a gini muhammadu nasir din albani ẹ̀ẹ́kẹ́ ṣibiski àdísìlẹ̀ ẹ̀yàwó lọ́ àdísìlẹ̀ lóòbí àníkàkíní àdísìlẹ̀ ṣe àdísìlẹ̀ gáǹkì haka ni ẹ̀dì

ìrìtàzọ mọ́lẹ̀ volume kẹfà ìdíhùn ọmọ àfi hadith gidẹ́ iṣẹ́ hadith gbọ́ ìfún oníṣẹ́ hadith kọla máa yàn oníṣẹ́ iyo mi na mú ìkún àkítọ̀ abu ẹ̀lẹ́ abáyọ̀ yẹ́ ni ngẹ́mdà labdúdá aka máa ka mẹ́kẹ́ kàfún ẹgbọ́lẹ̀ oyílẹ̀ òun ile tèyí e àkítọ̀ alhamdulillah omi ní yé mi lé mẹ́ alùkẹ̀kà ọgẹ́lẹ́ngẹ̀dẹ́ hadith lẹ́yìn oṣooṣi hadith tunale mami correction do emba ama wa ke correction ngune edungale ya chukata assalamu alaikum ala ke kale dama indugo kumi akine je de kulian to echo ne katadon alibu anike wo anike wo takada ko emdange ne ke achwazi to ala ke kai ngboge ne gboge amda gba anike ah, wu inike gbogo amale ah, amale ah, mi akadema takada yake gba ha yin yego ọlakatọgbape ya ọlakatọgbape nwere adịmọm rivas eni ugbokwu nwekọla kwa ibe nye muneme gaskiya elita higwa bayi babayi amma nwe ka yiri ba ame malale ọdahụ ọlale enyo ibe nye muneme ọlale yọla ahụ so

iya tene turuki kashu hunun liyun fi kodu sa'atin min sa'ati qur'an yani wa kan nan yonyo e shali yene ki nan yonyo wa man qudira alayhi rizquhu falyunfiq mimma ataahu allah wa kan ya ke gutiye ali yu kan ke guti mu ele ogale mu adui so wa du ke ya di ka kan je yonyo yonyo kan je ko yo che sharizikie kenya chawiri martin kuma gbọ́la arúgbó ìjìdá àrídálú ẹni wẹ́yọ́ bọ́yá àtàgbàbọ̀ kẹ́ni sẹ̀dáìkì ẹni sẹ̀dáìkì tọ́ya ń kún ẹgbẹ́ ẹkì 350,000 naira ọkọ̀ sẹ̀dáìkì ló ń gẹ̀rà káàkì ń dẹ̀ ndí wọ́n yàwẹ́ alùkìrì ejú ìrò ejú bífọ́ ọ̀tá máa tí kú ọgbọ́ ọmọlẹ yẹ bàbá wẹ̀ kẹ́gbì thousand naira yẹ brọ́dà wẹ̀ kò áyín skúlù bọ́gẹ́ nẹ́yìn kẹ́ngẹ́ jẹ̀bi tó kẹ́gbì 150,000 naira òun fi 10,000 naira kọ̀rẹ̀dá òkòlò yìí ṣáàjì yẹ̀ nìṣin sẹ́dáìkì kẹ́dùn ẹ̀rẹ̀ wẹ́kọ̀ ojú ọbì ọ̀nà èèyàn yọ ọgẹ́lẹ̀ máa ti nìkẹ́ ṣe yìí wọ́n máa ń kù dúró àléyìn rísíkù wẹ́kẹ̀ àti bọ́ọ̀lì bọ́ọ̀lì ẹni sẹ́ni 2000 rẹ̀ dákẹ̀dù máa yún ẹmà ẹgbẹ̀gbẹ̀ mìgìrẹ́ yọ̀rọ̀ kólókó ń ta èmi wọ́n fa ìwùdó ẹ ẹni ìgìrẹ́ òun yẹ́ tó ń ẹgbùdó biko big day ye 3000 naira ma gboko bo tagi ye 25 tagi adagule ogele ne won idu jari ye manage manage ale ona yo ka do nugo nugo ologun ma se bo won nugo mo glo ogologi yo me ma naira do jini ni no ga no ga ne manage kemi ki ji ma kwa ji ma atakwa me won la amado robin na re kada to bon akoko e ma yo 10000 naira amado ra ka chaju kada do

alele mu da mole me atawu no da ja chaka nyile alikum to dura ba lele allah tabaaraka wa ta'ala yanhi wala tankihu ma nakaha abaukum ajmala riba ta fi dunahu ajidani ba wai ba me

ama adodu bi ko emimo e araba to de ngbo kuma yin bi ko ngama do koji obi ko yi udachi ọkọ, oko ko ya e maru ya ado ara ala arabu ma eji e e ma idama idama ma ke idama le me ene ene duke ji ma ja ko la ta ole ka ni we ka ke idama me ne bi wa ne me kuma do ke idama me in e ya le ti bayanin waji ga waji bayanin ga mu da ya me kuma do ku da mako ko ya yi eh? kibo mo maja kan ya ni ma cho ma cho de ngoy wange ne ka wange ne ko mu okay fa ta'khuduna ma ba tibitili wa qad afdha ba'dukum ila ba'din okko ko ya maliga ku bola mame wa akhadna minkum ulu blengo go ya alcohol mi ta kan gale alcohol e biti ma won ku bu mame te o chita me won ka me won ya gba to dale enwe gbadabi oya iko kan ma kini mẹ́wọ̀ mẹ́wọ̀ mi kó mi dàbí pakóṣáká mẹ́kó yà á lù tọ́ ẹ̀wọ̀n lẹ́ ìdáṣì ni àmúdá ẹni ìtùkwẹ́nẹ́ anúmọ́lẹ̀mí ẹ̀fíkì ọmọ ẹni ìtùkwẹ́nẹ́ kónobìlẹ̀ máàlì kó lè tú yóò nọkọ ẹnọkọ bá i abẹ́ ẹ̀yẹ kẹ̀kẹ́ ẹnọkọ yìí kóbi àbẹ̀kẹ́ chíniwa kóbi àchíniwa alùpùpù kóbi àchíniwa agbákójòkójò ẹ̀ mà kọ́kọ́ lẹ́dọ̀ọ́lì

emily ji ma dudu anyị nọdabi agwụ agbanwu imda nka gị gini ongeghị ike enyo tu ya leleme onwe ya ne agba ọdara mụ ka ya agbanwu dabi gbalaga tudon ohun ta alikori dan jere iye aki a nekọda wee li omu na-eji nyọtu wee ka kwunwe ụkọlọ li waba eme wee ke akwụlite next nine years abụrụ ka edemụ na daa taka make dabi continue yunga alkishuwe ọlẹ́ ẹ̀wọ̀lálẹ́yà ẹgbẹ̀rún rúdàkì ìmdàmdó léhùn wọ̀lálẹ́yà ẹ̀kún agbàdàbí òhó ẹ̀hún atọ́nẹ́sẹ̀lẹ́lẹ́ ọgbọ́dún tọ́ ẹ̀ẹ́ ìwọ̀nláwọ̀ tẹbárakawọ̀ta aládàbí kama tọ́gbá ọlọ́nubìlẹ́ẹ̀kì tí pẹ̀kù máa ní gbọ́nubìlẹ́ẹ̀kì máa lábàáwọn àkàánẹ́nu ولا تنكحوا ما نكح ما قد سلف إنه كان فاحشة ومقتا وساء سبيلا نعم to maini ina hadithi fayulu hadithi talaka shitaka dabati haya hiki dai oko ko ya meji mai tala unusi oko eno ngamo ya chaptabu ya joko oya a Allahu ya'lamu e oya

eh yen allahu ya alamu anna ahadakuma kadhibu oyo ti ma ke ne ki ha meji che no le mi iye je ge yi me kino be cha e yi me a he bo ga ba ye me na ti me ne ni fa hal minkuma taibun e eh, yu mela e ne ki no le mi ine ke du wo gbe mi toru ki amo ki ami tuba ki ai tuba ti ene ki ne mi o me ne ki je ne kala ni ya rasulullah onu jojo

seun ki me ọlẹ́kẹ̀ ní agidẹ kì mú dé mí ń ẹwà rọ ki mú dúlú ń ẹwà iji mọ́ ti bí tẹ́lẹ̀ kàgí ní ìjọkọ ìjọkọ dún àti àkọ́kọ́ ẹ̀lẹ́ tí nígbà yìí ohun ha then yile máa yíyẹ ń adé rọkọ́ ẹni tùlù na nàbí máa lè mú máa jọ́ọ̀jì pé àdé tìgìdẹ́ yìí àgìní ẹkọ́ mi láàrín dúró ajúgbó dúró ebo kò máa ṣòṣe lé a gbogbo lónìí kò ní kò máa ṣe kọ́ jẹun gẹ́gẹ́ gẹ́gẹ́ yọ kìtìkì tàbá yọ mẹ́rin kọ́ tù kẹ́ẹ̀ nìyí ọ̀ngẹ́ jẹun kọ́ ìrẹ́lẹ̀ ọ̀ngẹ́ jẹun kọ́ ìrẹ́lẹ̀ lẹ́kẹ́ ara rẹ̀ ẹ̀ka bọ́n lónìí kò ní kò ní nígbà múnú kẹ́ ẹ̀lẹ̀ fún ẹ̀ṣàlùkọ́gọ́ni ẹ̀lẹ́nu kò kẹ́ ara rẹ̀ hadithu gidai ka gba ba ke akola kini e da jike da jikun iyo na rike ma gbanwu da bigeni ba hadithu lati bukhari fa muslima ma ba hadith abdullahi bin umar radiyallahu anhu hadith àwọn fẹ́ tilẹ̀ lẹ́gẹ̀ ṣètò dáálẹ̀ mẹ́wọ́n kómi mẹ́wọ́n kómi ọ̀dàṣẹ̀ dójú ní hadith islam ẹ̀lẹ́kọ́ tó obì lẹ́gẹ̀ ebisina na abu dawud báyé ni iná máa gbẹ̀lẹ́ ka ọmọ àgbẹ̀lẹ́lẹ́ ọkọ̀ ní àbí ọkọ̀ ní fọ́ìdá ihe hamilu zina a ṣe ka gini idehu takma shawarin idehu zina ne takma shawarin inwọ kọwa ya kare ba ni bi sallallahu alaihi wasallam ya ne loya mi oyaku na wunyi oyale wuli ka gini idehu iya ṣe mi adẹ da ṣe kọwata ki inye wule yi ayọ̀ láìka anìm sallallahu alaihi wasallam ni ẹni fọ́kọ̀dọ̀ aláhàbì sadak anìm sallallahu alaihi wasallam ayé nìyí wọ́n dà kódà síkò mẹ́ bá ẹ̀yẹ omi kódà síkò mẹ́lẹ̀ akọ̀mìdà síkò òyìn yogi méjì ẹ̀ta òun náà discover àti ní ìyá kàmì àkúnrẹ́ dèbò o oṣù o múnú kì í oṣù oṣù abánẹ̀ dẹ̀dẹ̀ èyí ṣe oṣù oṣù abánẹ̀ ìkẹ́lẹ̀ ìkẹ́ olúkà àdàṣì anìkẹ́ e mu ega lẹ́wọ̀n gẹ́nẹ̀ lẹ́yìn wọ́n dáa i gaskiya iye ṣe ma kó mi ní òun lẹ́nu a níbi ẹni abel ga kó dàtí kó òun ibá fọ́kọ̀bọ́ ọlá ha bí sọ́dá tẹ́hùn sẹ́dá àti dúkẹ́ dùn gbàkúṣá ká ibá ẹ̀hùn lẹ́ òun nẹ́gẹ́ òun nẹ́hùn sẹ́dá àkílẹ̀ wà á ha

àmọ́ mẹ́ ayé ajẹmogú ndị bá wọn dé ẹ̀nẹ̀ kí ajẹmogú ẹ̀ torí sọmakọ̀ débi títí ọdẹ dàtí ya tákùn náà mílẹ̀ ayé tọ́mọ alẹ́ gbọ́dọ̀ kẹ̀ ní àtúkù ìbẹ́jọ ẹnikẹ́dù ta tọ́gbà ló ń نعم ولا تنكحوا ما نكها آباؤكم من النساء مكينا إيه مكينا ننبلغن أموي إيه كما تمن نبلي أويا كتير نكود يوهي ونجن أبقوا يا بابا يكي ونجن إلا ما قد سلف قل كي بالغالي ودو تدو إديها إذيكم أشاشي وزامن نبلي ما أنو يا oyi kata ma ne kem ki ko ene ka ku ansar am ku ami sahaba ni bibi medina un bala gre yani lamma tufiya abu qais ene ma da abu qais ma ibn al aslati abana le ku un wa de ami sahaba ni bo mamele abu le ku iba ta ko man kuma da kini qais taki oya ka te un le ọyụ baba m ya chọrọ eju sodaki ọla ka ma tụtọ ah, madam ọla ya m eju ha akụ ọba nga elekwu kụnga na adịghị tuwe kụnga nụ ha alụ oh, madam ga adị na ina ya nihi gaskiya inna ma a udduka waladan unga consider as ọma oh, imdugbe nga ba jọ oh, ebe a ọma nwee chi nke tolu iyi ewe chukwu gbe nga edomo nga gwa kini ọma nwe chi mu mu tada ma ọma lẹ́yìn àti ni wa ọmụ a step step he step son bungu nti step son and step mother de so tiraba nile we àwọn chi we àwọn de ha mena o memele olopo e so tiraba le un na ke yunu un ni ke je fun anu e ko unu bleje enu we da we ku ngal tuba ni bida kún àwọn mọ́dà pàtá tó dáa ka àṣà níbi ágá ìdìmẹ́wọ̀n bú kama kàmá ṣàpá aṣa abáyọ yìí wọn á fún àwọn ìgbẹ̀rẹ̀ yá mọ́dà pàtó kọ́ ẹnẹ fẹ́hùn ẹjọ ẹdẹ jálí wẹ́ àwọn sọ ọmọ wẹ́ àwọn sọ mọ́n fi wọn kàmú fún àwọn fún àwọn so wọn yìí níbi sọlá sọlá mi níbi mi alherin ce eto o man ma da kois le ite approach mi ga ki an ju mi kinu o ma wala ase ne yo biti biti n'i se o mi agwa kinu wo ma mi agumi annabi am si be yo kuna ne annabi sallallahu alaihi wasallam kai irji ila daga su je ya wano moda eh e baduku utigo na de wala yo na kuna de kuna do ye ha umma ma ya kide do gwa wala nakaha aba'ukum min an-nisa Allahu akbar anibi mamu hinin ni ba idun emda yo holi holi o jaba amuli aka nejo alali holi o da holi o magoro holi o pigoro ka nejo yalbona jo yi man yalbona go kamuna ya li tabali wuta jan kun na yake habe ni kidada ni duwa na

so yogene lebo ya bukata kuma onya jiro likita kuma kodu alibu unyi anabi sallallahu alaihi wasallam ma to ni ni ye ni unge mu heledan wedi di unta awoju amohi duai ya ya oba ma gwa n'ime meki na bubule no amo ya ka te mene oyu babawe iki weta n'ifa ye iki ye wetan ba oyu babe ma ko ji unta ma woji ye de mune illa ma qad salaf golige ke kuma se gbele

ubi kojo kola gere ole bi nyango ne ngeje giani odume ta gere e qur'an unti zinake zinake de un e qur'an madalen inu le bi mune du ngo e kura bana e qur'an حرمت عليكم أمهاتكم وبناتكم وأخواتكم وعماتكم وخالاتكم وخالاتكم وبنات الأخ وبنات الأخت وأمهاتكم اللاتي أرضعنكم وأخواتكم من الرضاعة وأمهات نسائكم وربائبكم اللاتي في حجوركم من نسائكم اللاتي اللاتي دخلتم بهن فإن لم تكونوا دخلتم بهن فلا جناح عليكم وحلائل أبنائكم الذين من أصلابكم أبنائكم الذين من أصلابكم وأن تجمعوا بين الحسين إلا ما قد سلف إن الله إن الله كان غفورا رحيما الله أكبر حرمت عليكم أمهاتكم إبي أكنا من كان أكبر كثير أبو بلكم أكوشي لكم ونجوانا كان

ummahatukum iyeme men yemen ami yeme ama ka mi yemen iyewe ki biye umma ka de oda do mo ke ni yewen alke ma ni yeweni wa ma ala aw ma ala akomo ta te alo iye ki biye iye iye iye iye iye iye ami ile ile ile ile oda do mo ke ne manu abu kíkọ́ ṣọ́mẹ́ ọ̀gbù ẹ̀mẹ̀tì ọ̀gbù abúta abúkàdé ìràtí ni ó náà ní ihun tọkùrá ní ẹni yẹ̀rù ẹni tí ọ̀gbù amẹ́lá aláàlì ní tí ó gbé màá òbúkọ ní ihun òbúkọ yà ní ihun torí ó yé ma ọ́dà àdọ́mọ́ nù abúkàdé ma gbàngà máa ti láì fi màá mọ́lẹ̀ tọ̀ṣẹ̀rí àwọn ọgá ayagidẹ́ jẹun kọjú àkímọ́mú dárò fún àmẹ́wọ̀n rẹ̀ abájọ ìyá pàmà ìkúbẹ́dá máa ní kí bọ́

حرمت عليكم أمهاتكم أودا دوموكم من يمن وبناتكم ما يوم ما نبله أو ما نبله منن أو ما نبله بي كما نبله ما نبله له كما نبله بي kìí bi dàbí wọn mú lọ́bìlẹ̀ bí abdul ọmọdún mọ̀nà obelege aikeji na malamin ameji iku kam da amanyi yudu boko ya kinihi wala tanki na ka aba no ya imreta wa akhawatukum amo ble tekel meneman sister ble nata

ẹnugo ahalu n'atọla haramu nìṣe yìí ọmọ ayé bàbá ẹwẹ onóbulẹ ẹnẹn wàkọ aláàtùkùn ọmọ ayéyé wẹ onóbulẹ máa kọ ọmọ ayéyé kòńkóhùn ní nàta ọmọ ọmọ ọnẹkẹlẹ àbẹ̀kúmẹ̀ ní ìnàtà ọnẹkẹlẹ ọmọ olóbìlẹ̀ kò ń bí ọmọ ìwẹ̀ dọ́mọkùn gbẹ́wọ̀n nílẹ̀ bẹ̀nàtò à ọmọ mayewẹ ọmọ ẹ̀dọ́mọ ومن نيل يجدي المحرمات من جانب النسب abokuma kuma tseli hɔɛ alidzɔ alidzo ɔlɔpɔ alidzɛ aliyu ɔmo ma tsuli dɛ abe alidzɛ ɛdiɛ lɛ oyo do ŋuti iye wɛ obi lɛ ɔyata wɛ obele ọma ya onubele ọma ya ata ya ọma ihe onubele ọma ma ihe onekele ọma ma ihe ma ba yọ ayẹyọ nemu ayẹyọ nemu ha tukumu arụba arùbá ànàkùnù àmì kuma mẹkùnmá wọn is not very common

ogoka nabi sallallahu alaihi wasallam dai ina bu kuma nun kwa madama kuma mun ya dama sun akola abu sufyanu ne abu sufyanu kwa nabi amma mun ya kade da mai abu sufyan a kanala ka abu sufyan dunu maji eh abu sufyan ka ce abu sufyan bin al-harith abu sufyan bin al muttalib abu sufyan ne leba

onye aba nibi na ihe na ba ilila mutegi ni nkwunye oyi amaka oyi mana akọtọgbalụ ẹgbàdú ka níbi gbọ́ ìdà níbi àpàdé ọmọkọ́ gbígbé zámẹni yáà àmà kọ̀gàní zámẹni yáà máa dúdá àmà pàálù maka akama ode ne kado maka akama ode ne mne do bo mo maje ko ma ti yin ma do ma kini to gele le abu sufyan gide yo un se ko se li yo yo yo on kwa ne bi ma nu ma da ma bo kite ba ama munya ama munya kite halimatu sadiya ni yimai on e. ojo mu wazi danga ni bi madin danga ni bi yi yene e ene ngama do muhammadu ame ko lele ama kama ne le ko ba ma mele tene ohun yi ohun gbọbata ha níbi tẹnẹdúlì bí ha yìí ha níbi sallallahu alaihi wasallama tẹnẹdúlì ọjọ́ kí wàá gbọ́lọ̀ ọba ọbata dókè tó ha níbi ọjọ́ kí wàá gbọ́lọ̀ ọba òun pa ìjà afárò máa bó tálíbi àmà méjìlá àmà gbọ́lọ̀ ọjọ́ kété ẹni ìjà afárò gẹ́gẹ́ bí a máa lè kàdé ihùlà kàdí ní ìjẹba mbuka mali kadi kwa abati ngani imagine ama ama kweli atama nina ama ama atama na za Abu Talib atiwe bo Abdullahi ataye Muhammadu bo Harisa atiwe ubota abume tagida manina za kama kuja hadi hangi ngo oma yima kujidi bitili baka maji nga bomu na alera na abele na yawa alikuja ngaba yako dagu biele ene ni kichallenge ele no so amatenya bele.

chọpọ ní elekwumalia na ene na ama akacha amacha n'ije na enwere ya ọlọ ọma gwere enwere ya gwọrọ ịlụ ọlọ wee jali ọlọ ọma gwere ogu jafara jafara edu wa jafara edu wa alebi ẹnu ọlọ ọma gwere ka torí ibi àníbi tó ya gwọrọ ọgbẹ̀ ṣekú ya nhi ya ya ahọrọ ọgwa yi abịa ahọrọ ọgwa ndị sọla sọla ma ni aliyu ya amọkọ ya dọkịta m daalụ ka akọ ijọ ọla ọla ijọ alụ ọla aka m dị nwụta kịrị tama ya taki taki ọla taki taka ma aka gịnị mgbọdụ bụ nwem da agwụba waka teji nwụrụ nwem da da ihe a níbi wọn ti déjú ẹni yẹ báyìí náà mo wu lóka níbi ìjà àkú ogun àkúfẹ́tẹ̀wò mẹ́ka ẹgbà máa ṣe fẹ́tẹ̀wò mẹ́ka àfẹ́gbàlọ́tọ́ wá ó wu níbi lè yẹnu dání ọjọ́ kù lẹ́yìn ni báyìí ni ìjù ìjà oko gbogbo bá yà á tẹ́lẹ̀ kí ẹ̀dá níbi kí bọ́ọ̀rù tàbálẹ̀ ìjù ìjà gbogbo amakáfiri ọ̀nà àti ṣẹ́ni ṣùmọ́lẹ̀ òbí àríwá níbi sálà sálà máa ní káì ọlùjà kẹyà yín ni bọ́lá takun kpani bi bɔla mamɛ dɔ takɔla le wudu yi oh, ya nebi sallallahu alaihi wasallam ŋun tse tɔ a bɔ mee numa dama ɛn eh, kpo ka la ko ja kini bɔ mee numa dama kuma eh, oh, ma na mu na ŋmɛnya n'aba yɔ yi ɔma bi iye ni a bɛ ha le a maa duel el tuju pali elik ma ma no manga mun ogu ama ogu ledu ma yakana ogu ichi uko ma alu mam ma mal tu kolo ke ane du mo ma ko ma saka chi so amo amo bi ka ya chuli gide ma gbe ju cha be ki bi ya lu le ma chin Izamto, zamani ya kade nga bajo ye iye kinne ubi ye ni buwe ummahatukum allati arba'ana iye kinne ubi ye ni buwe enen enen wa akhawatukum min ar-rida'a ama to gobele kame kwa ma menya kiti da ma kuma nume gbogete ṣe nume kuma kini manu emi o yene ne sokati eni ngo sokati omo no blema omo mo manu mo mole menola mi sokale do madu ya omo ane kumadu omo ane iri eyu ga jini kene omo ikon ne ga jini kene gede omo ya jaru eyu me no li me yo gele tu dice nyame amo da man tabe kumanu ma li jo omo ai me nyadama omo ye onu blogel ene ni e kundo mo e keji because yiki ji e bi kumeda ma ayele wal kamel yo ma yiki ti enume enume ne kumeda ma yakeji nga doji ngure to maani e yi nga bele ti ummahatukum allati adanakum akhawatukum min ar-ridaa den alwoji ledu alitoji eketa eketa le onji abukisi lo ma siwe turukisi owo ya nema ku wala eketa le ni wa ummahat shanki atakada ayarki aisha lemu ni islamic religious studies ika aisha lemu, aisha lemu ko for senior secondary school semi volume in in in volume one volume two semi 2 ndu ola edo kaka greba i bayanu ti yomo ke na bire yun ko mo ma ja ka ki ko mo ne ne ba ki ata satisfy takada ayarki lele so ummahatul nisaikum manyu a iyo yawe alke o ma ne ngon yinge ei eo ya nem kubu ne me o ma nke nele ijengi yun umude mi onwe ekeji woroba ibukum roba ibukum cho ma ko ye dingene mune tati wa ati wa nu allati fi hujurikum amma ma gele lakuma ku yukuru yame eh ma huyu kuruje uja mane o ma ko ye bi ye ane o da do mo turuke abdu ko male bi bele re ke yunge wane de engo nunge mama ajija ka ye ma ne ki bo mun yo olu ma ne o yi we ki do kulu yi we le o me un bi ngene mun ne we ne Allah ti da na. ko da فإن لم تكونوا دخلتم بهن بمام دا داشي با مويا لدان فلا جناح عليكم إيشو لي في نشيوم ما يرونو بلجي مامو داوي فانا دواني ني abo company ma makolo ya kweda eto ame amakorutane mwana ndi mitaberia weli to yukololi potu lenge lu konyo megwelu machari e unyidan sake kuji

ebe kọjọ gún tọ́ alhamdulillah tọ́ ẹ̀yàkára amúdá bàtí yìí ògbénu pẹ̀kún mẹ́fà ya nepalọ̀ akùnrin ní làbájọ yìí ṣọ́nkùnrin ní kí ṣàkúlé mú ọmọ ìkẹrẹ ìwà ẹ̀rù yìí tó làbájọ yìí ewúrẹ́ yú ẹ kalẹ̀ ìyá ahapun ẹgbẹ́ bọ̀ àkàbẹ́ bọ̀ ìdí ẹ̀dọ̀ máa máa ní kíkà màṣẹ press tọ́ orúgbòǹgbò ọmọ alẹ́bà wẹ́ àkàún kò ń jẹ́ tọ́ tún kẹ má dàtí tọ́ iye ń tání tọ́ iye ń ẹ̀rẹ́kẹ̀ṣàlẹ̀ mẹ́rùn-ún kí a ló á nẹ̀dókè wọn ọmọ kíkò wé hùn wọn ee abụọ agara maka ihe enyima ma ma gba bọ̀dí mdà dí ni àdínì ìdí ẹ̀nẹ̀ ẹnikẹ̀ṣà lè mí iye ọgẹ́nẹ̀lẹ́ ẹni jẹ́ islam a legislator mọ́dá ọgẹ́nẹ̀gẹ́dẹ́ ìbá in the circumstance di awa ẹgbẹ́lẹ̀mẹ́kó yà tí ní ọ̀dàgẹ́dẹ́ takice toki gwamnati nigeria abu house odo da country ki babu yana lai tak ma ya amen constitution ma ma do da da ba wani electoral act ma ito akini yes shan ma ya be shi mune ini ke yeji mu ma dizo tan kana laliku shan kana laliku amma ki da tak ne ne shine shoda ma ki labajo yi abe bo akini be bo da unshi akini shan ko gele happen madabido ojo tani eh madabido ojo tani madabi won ya ti primary election omune yi party mu primary election ni to omune ohun ma ti party mu ya be mu primary election ni to ti ene edu mamdu duhu ene lepa ene ki ene ki de party omune yi ama ya dabi won dago election ni to ma ya dabi se tɔgɛnɛlɛ abɔ nàìjíríà ɔnu kɔkɛlɛ ma mɛ ɛdini abajɔ tí wọn bá paaki tó lɔ abajɔ yi ŋun jẹ àti nɛnɛlɛ lìkú ɛ ní kì í yi piramari rɔnu kàní ní kì í yi piramari rɔnu yà àti ŋàmɔ yà á dini ɛ bó méjì dáko mi ŋàmɔ ní yíṣà wò má tá ma bó tún ɛni ukú amudu ɛni e, kì í yɔ piramari do a ɛ e, amudza tiki kòmadɔ kɔ lòmá àmà bó tún ŋun dákì ní kì í ní mandate party àti nɔmba two abajɔ yẹrɛ mu mẹ́ni kí gbójí lẹ́fù mẹ́dẹ̀nilẹ́ àwòrán mẹ́ra kí ní ipá àbútó kí n da gbójí náà mọ́jà rádá ìyá bukata fún mẹ́wọ́n dàbí wọ́n gbé sáúrà mọ́jà pákúṣáká general public ẹ̀hùn sí bẹ́mẹ́ ẹnẹ́yẹlẹ́ ìlúkúmẹ̀ ẹni òmúnẹ̀ káwọn gbọ́ àti ìyọ̀tìlẹ̀ èyí pàtì yìí àwọn dùwà rẹ̀ irúmẹ́ yìí mẹ́rin tún kì mú dẹ nígidẹ́ ní pàtì dùwà yìí kẹ̀kẹ́ lílẹ̀ bá ẹni ìkà máa wò tùmọ̀ yẹlẹ̀ nù adàbìsíkẹ́ bó tùmọ̀ yẹlẹ̀ ìtìlẹ́fà mọ́jà kọmọ̀ṣàbánilẹ́

kɔya lɛ biŋɛ nɛ mu nɛ li k'i tsi ŋun reju sɛŋ k'i yɛ tse kɛ ŋun du kaka nɔla ya yɔ la du k'i yɛ ŋa ya a ti tɔ inɔ ya lɛ kɛ ne ba kɔma lɛ o ŋa nɛ im di gbe ŋun kuŋɛ tsɔjɔ ɛnu lɛ biŋɛ ni lɛ ala wòle ka wò da lɛ tsi tan ba jɔ yi òbílɛ ta k'i yɛ ni hi aa ah, wahala ilu abana ikum ma nya mɔ ma wɔ ya mɛ alidina min asilabikum ee eh, amɔ ya wɔ ma mɛ alidina min asilabikum. ọma kò mẹ bí kó àgàdì amẹlẹhùn tí ọma kò mẹ enenu. àgbà kọma kò mẹ nẹnu ọma kò mẹ bí kó àgàdì amẹ ọyà dó kọma lẹnẹ tí kọ ya ọmọ ẹlẹkì kọ ya bá wẹ kẹkẹ atákẹyà dọ yàlẹkẹ nẹnu. biological son ọma ẹkẹ bí ọyà nkùn nẹ wẹ kẹnyà dọ yàlẹ dúró kẹmọ nẹgẹ nù. kumaluka onuka onugija ba yo igenu e yo do sejo yo bugma numa tiji yo yana umma hati nisa iyo ya kinye ah omo ya tekeji iyile ipa manyo iji ipa ọyọ̀ ma kó tẹ̀ ń lónú ìmúdẹ̀ gwẹta tọ̀wọ̀ an tẹ́jú mẹ́wú bẹ́ na lọ́tẹ́ni abọ́máyà ní nàta àbẹ̀ká àmọ́máyà nàta àbẹ̀kúmà ní àmọ́máyà méjì onóbìnrin kúmájù kòrò kẹ́ẹ̀nẹ̀ dàmá ọ́dà ìsìlámù ọkọ̀ ni ìyá mẹ́ni ogún méjì kàkó yálà nìyí ọkọ̀ ní

ene dugide anụ ya gbaghị ụka ya mụ dada nwa ọlụ ụka mụ wee ene ka ehi onwe ngwụ ga-alịbọ ele asịda asịda eji eji ele dada eji eji edịdada gịdada gị eji eji gbo itala ha ha àdán àwọn kàkẹ́ àwọn yíyàn ọjọ́ àkẹ́ bí ẹni gbé wù ní èmìnà ní gẹ́bí ẹni àlàádìí mẹ́ kàmẹ́ àti ní àmàgbà àmà wí ọdọ̀ ẹ ọjọ́ ìbẹ̀ nínú iye yìí máa kí múdà àjọ dàmà òun kété máa kẹ́ ní ìdẹ̀ òun pẹ́ ní àmànàtà ìyàmẹ́lẹ́sọ àgẹ́dọ́mọ̀ àmànà àmẹ́tìrà ìmú sàbálì ọjọ́ lítírà ìdọ́mọ̀ ya ọgẹ́nẹlẹ́nu àmànàdúkì àkọ́ ọgẹ́nẹlẹ́nu inna ẹgbà ìgbélé ọjọ́ òun á di lẹ́ba rọ̀hìmá òun ẹ̀ àwọn olè والمحصنات من النساء إلا ما ملكت أيمانكم كتاب الله عليكم فأحل لكم ما وراء ذلكم أن تبدغوا بأموالكم محسنين غير مصافحين الله أكبر فما استمتعتم به منهن فآتوه آتوهن أجورهن فريضة ولا جناح عليكم فيما تراضيتم به من بعد الفريضة إن الله كان عليما حكيما الله أكبر ìmí àbájọ yìí àlìgá ẹ̀gbẹ́lẹ̀ búbùlẹ̀ mẹ́gbẹ́lẹ̀ kọ́dà ṣẹ̀rí àkàkì ni máa nẹ́nu aligahu gbɔnu bubula oludu yidi mɛgbɛlɛ kuma tɛtɔtɛ tìmátì gbɛkɛ numɔ yan aligahu gbɔnu ìyálùtí suratul azab ya ayi wa nabiyu inna ahlalna laka azwajaka allati atita ujurahum يا أيها النبي إنا أحللنا لك أزواجك التي آتيت أجورهن نعم التي آتيت أجورهن مما ملكت وما ملكت أيمانكم وما ملكت أيمانكم وما ملكت أيمانكم إنا أحللنا لك أزواجك التي آتيت أجورهن وما ملكت يمينك مما أفاء الله وما عليك وما ملكت يمينك مما أفاء الله عليك وبنات عمك وبنات عماتك نعم وبنات خالك وبناتك وبنات خالاتك اللاتي حاجتنا معك وامرأة مؤمنة نعم وامرأة مؤمنة إن وهبت نفسها للنبي إن أراد النبي إن أراد النبي أن يستنكحها خالصة لك من دون المؤمنين قد علمنا ما فرضنا عليهم في أزواجهم وما ملكت سورة الأحزاب آياتي لكي لا يكون عليك حرج وكان الله غفورا رحيما الله أكبر وآية كده ipa adamanyu aya eka se wudu yi takola adị. suratul ahzab aya 50 wanda Allah tabaraka wa ta'ala yanihi ina la kun weka ngame ebi suratun suratun nisa lugba bobule ti matu be kumane to ngati ni ngomo na ngobi ngame mi onu buli ke ti be tabe angone ki ala adame ho gume kama agwa ti ti be kama ane ya ayuha nabi wa nabi inna ahlalna laka azwajaka aha moya we ba ahuma ba we allati atita ujuruhunna bika bisadaki ma na ma malakat yaminuka bi ko lumadi mimma fa Allahu alayka ku ha bika numa ku ku wuni ama dunu na kola e olopu ina e ọmọ ayé bàbá wẹ̀ ọ nẹ́kẹ̀lẹ́ ohun kú bàbá ọmọ àwọn obìnrin bí ìṣẹ̀lá bàkẹ́yà ní ọ̀yà ohun kú bàbá ẹ̀ ní èyí ọmọ obìnrin bí ohun bí ọ̀dàṣẹ̀dọ́mọ́kẹ́ ní asen kola ibe ruwa junu on kude on sheri on mado ali ne huyi babawe eh amu o maye babawe onekele a ko maye babe onekele aye wegede mi aye mi ne kicho maye babe kun babe abe akene kun babe ni akene kun babe ni na taki do e. ibe ginya menele ne sheria islam ga gini o ma ti bi ìṣẹ̀lá àbàmú amma ta meji ni na ta yes ye ji marugo mo so wu na ko kiti me no la me banatu amire wa banati ammatika o maye babawe onu ble nku babe amani na ta sokwa babe amani na ta de nyano kanabu nyano ko inye nyano

turu onye ka aka gịrị ebe e a eyi ugbo ebe abayọ ebe a nụkwa nụkwa ma ma ya jokọbala ma abụkwu ma achọmaghị ma jọ achọmaghị achọmaghị ma kwụ yeji ma ọ na-arị ma yiyi ha gibim adịgibim ego gbogbo ebidibim na jenelu mgbe gwuke sọ́rọ̀sọ̀máyí ìyẹ̀lẹ́gà máa nke ala ya ụmụ na aga m achọ manye m,a tụma anọ ma ya gịnị ọmanye ma jee iyi ma tụla anọ hapụ nile nke aka gide ya hapụ to ama ugbe nọla mai yele na ama jeje ni ya ka ayu ugbe ama ma jo ko bola mai yele ha so o ma ye tugbe ka mune chuma yo ho ma ya pịtịpịtị bidi to bola madan e eh, sheria no ma ye kuma je meje ama ma ye kuma ma omegbokomayi likadi omayi kuma do ngolama omayi kuma ma ngolama omayi jama ngolama ma jata inu agu agu yer omayi ngede mo broda ngede mo si broda inu broda yi kidomo iba islam mile rusinu okay anu bilege obenati khalika omayi we onekele onkuyiwe ni nata

wee ka ọmụnobele ka ọmụnobele jee igbo e igbo kpọ nkwụ e. kaka ya ka onye sita iri mụ ka kamenikite ọnụ nọlama so nwara le gaghị akwa ka onye oke oke no problem ebe onye ke mmadụ mere karịtọ onye ke mmadụ a yàtí ni yàdù yìí yẹmẹ ìyá ọmọ irun yìí kìdùgbé yìí ló mọ́ ẹni gidi náà bọ̀ máa kọlù níbi níka ní kò máa kọlù máa yí àtàkpà máa wẹ́ dó mọ́ ẹ̀hẹ́n ọ̀kẹ́ yàgò ọ̀lọ̀dálẹ́lẹ̀ ọ̀kẹ́ kàfíò àmì àti ẹ̀rù yíyí àtàkpà yọpa kújáká àmì ẹ̀rù yíyọ jí àni yọpa kújáká ọ̀lọ̀dálẹ́lẹ̀ ọ̀kẹ́ kàfíò onúkùnùkù ẹ̀gẹ́ yú màá bá ìṣẹ́mọ̀ kọ́lá gẹ́gẹ́ ìjọlá kọ̀ọ̀kọ́ kàíwọ́ jẹ́ ẹ̀ àkà ẹ̀gà bọ́ ọmọ ìbàbá ìdìjìrì dáṣẹ́ yà kìí wíkà nípo yìí ẹ̀gà bí kwá ní mẹ́rin tí ọgbọ́n mọ́ta pa akamájì kà máa nábúta bọ́ọ̀lọ́ fún rẹ̀ níbẹ̀lì tí ká wọ́rù mẹ́rin tí ọgbọ́n mọ́ta pa gbégbé lọ́lọ́ gẹ́gẹ́lẹ́ wẹ̀jì bínú àkójíkó ẹ̀ tọ́ ẹ̀wọ̀n gẹ́gẹ́ láàmù má yẹ

ọmụnụ beleba ehunyo ọkachọka ha ndị kele gị maka elegewa ya nche ala gị ma abịchọ ma ya chọla nọ ịgbakọ ma arụla ma eji ma akụ ma arụla ma ala anyị ma anyị ji ọhacha gbaghị ala ada ka bụrụ ya nọ n'omelere tụdara ọyọ ka ya che nwe ịba ijiri ada njem اللهم إما توا أو يقول لك ولا من جاي والله ma ẹnjúmọ́tọ́ ẹnkùnkùn wà nàìjírí mọ́tọ́ jàkà mọ́yúrítẹ̀ ìlì ní ọgọ́lẹ̀ ìdẹ́gà àkọ́yọ́ ihe kàlá ahù màtàkì àkà ń wa káàkiri ẹgbọ̀ ní ìbá àmà ánìkìmà ìtíṣẹ́ ńlálùkà náà tó gbẹ̀gbẹ̀lẹ̀ bọ̀ a ṣe ayẹrẹ máa ṣe mada da balaka iso da aka igba kuma du nugu kuma kuma teun eh ni ole ya mene ameye mu ameye kini hi uli uli uli uli ja uli be ene ki aruli igba kede duma no le ono bele ki wo ono kele ki wa de judo ono bele boy unde on wa de judo ene de ki yo ma yengede yo ma yede yo ma yengede eligo

kalimati ba unwe ko makola yijima ya tinga lenga yijima kola yijata ma abuta abuti yomuwa abo yomuwa yi yi unwa alitubola o ya ya gola yi ati ya ya gola yi ene ki exercise rule ya gola ola le di agwe ya le do yenu kunga amama ha nkulo ọmọ ayọ ya nke wa ama yẹ dọ ha mana yẹ ayẹ mú lòkòrò bò ayẹ lẹ́mọ̀ àánú bẹ́ bọ́ amú òkùnmá kàdá ọrọ̀ ọgbà ya òun àdáwùwọ́lá ìdáwùwọ́lá wọ́lá bẹ́bọ́ amú bẹ́bọ́ amú ayẹ bẹ́bọ́ amú amụ amú ayẹ nára àmúnẹ̀ ule ma

ko tiki bisbi aki baki soma ya lenga shi shin soma ya lenga jika mara da ke yaro ne biya ne ma bisbi taki ko soma ya musu ci aliko labana lewnu nu jonna kele iyo ye ta ka soma ya yenga shi itin ko gadu da shi eh on on kile je ho malen ai wako iye ta ka cho yulo ko aya la ko ya da yulo ko malen ya kwa ne ati tumi ele bodu toro le toro ma yẹ bọ̀ ma ka ọma yẹ bọ̀ sí fọ́ yìí ma fọ́ yìí ẹ ma yẹ kú ike títà ó yà náà ẹlim ẹlim màmá níbẹ̀ ní ìwú kẹ́ ẹ̀ gbé kú àwọn ọmọ ẹ̀dí pọ̀ tàṣì sukúlù ẹlẹ́sìn ìwé ẹ̀kọ́ lẹ́ má dé ní tọ̀tọ̀rọ̀ abánilẹ́ aláwọ̀ tabaraka wa ta'ala ìbóbulẹ̀ yẹni wàmúra àtàmúmi ẹ̀tàn ìwà àbẹ̀tẹ̀ in arada nabi an yastankiha tan ka nabi ati ni wolu shele togba ni won du shele togba khalisatan laka min dunil mu'minin o ma nabi kite ma shele un we no da ke enu no bla la han ti di kem sada ti ndu e no da ke no bla for togba du ni elin ti di sada ka do mo attack ya ma anabi kite mo yo shele un amma iyo o ma ya ta o ma yi isha nabi kite ni ogbodo ama kokoko jaka ama nile so exception olihu kaka kwa adinu na nihuni exception kidomo unga unga akola ujum haya kidogo to na insha Allah uji jilibu ka majan wayi no bila yake gwelele umonga nyakwana yin subhanak allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk ibadu wa huduma ni jinyawa yin ne ne ne abi mangole be bubule mangole bo amaba kwa amaji bubule mangole bo